tọrọ àlékún kẹ́ àlékún gẹ̀ fún anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́run dákun kọ́mẹ́sà bá sàlékún kẹ́ àtìgẹ̀ fún anabi wa sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ àti ìgẹ̀ náà ọlọ́run má jẹ́ mọ lórí anabi wa sallallahu alayhi wa sallam. أدم الصلاة على النبي وأهله أدم الصلاة على النبي وأهله فقبولها قبولها خاتما بغير تردد أعمالنا أعمالنا بين القبول يا إلا الصلاة على النبي محمد sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. adimi salata ala nabiyyi wa ahalihi. adimi salata ala nabiyyi wa ahalihi. ọkọ̀ búlù ha. ọkọ̀ حتما بغير تردد ṣe ìmúláwò rẹ dáadáa وقبولها حتما وقبولها حتما بغير تردد أعمالنا أعمالنا بين القبول وردها الصلاة على النبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم gbogbo àwa tá a jẹ́ ọmọlẹ́kẹ́wù ẹ méjìyàn lórí wípé àsàlátù ṣiṣẹ́ fànàbí Muhammad sallallahu alayhi wa sallam kò sí ẹ̀kàkà lérí ẹ̀ ìmáàmù wa ní alárèrè kò sí ìyàn kankan lórí pé àsàlátù ṣiṣẹ́ fànẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ibi tí yẹn wà ó ní pé bóòlù á ṣe é ṣe ibi tí yẹn wà. àyà mẹ́ni àtà zambá ó. àyà mẹ́ni àtà zambá ó. wàkàrà fàzàlẹ̀ tán. ويا من يرجب الحسنى من الله والقربى تعاهد صلاة الله تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث على خير مبعوث وأكرم من نبات نبي أقام الدين نبي أقام الدين والدين ماهن والدين أري والدين ماهن نبي أقام الدين والدين ماهن نبي من أقام الدين والدين إله وأوهى قناة الكفر ويتشدد صلى الله عليه وسلم الله عليه وسلم تريد atọrọ àlékún kẹ àlékún gẹ fún anabi wa náà. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam àwa kí gbogbo ẹ̀yin ọmọlé kéwú pátápátá ọlọ́run jẹ́ lálùbáríkà. àmín. ìmọ̀ náà ọlọ́run yóò bù yín. àmín. yóò kọjá bá a ṣe ń béèrè rẹ̀ fún yín. àmín. ìmọ̀ náà ọlọ́run ó bù yín. àmín. yóò kọjá báwọn òbí ṣe ń béèrè rẹ̀ fún yín ìmọ̀ náà ọlọ́run ó bò yín yọ kọjá bẹ́ẹ̀ náà ṣe ń béèrè rẹ̀ fúnra yín ọlọ́run wàá fà lùbáríkà tọ́pọ̀ ọlọ́run ó fèsì fún yín barikọ́lá la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. ìmọ̀mù wa ní alárèrè lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n jẹ́ sadat àwọn sadat àwọn sẹ́niọ̀ wa tí kálukú bá ti pèsèǹtì ọ̀rọ̀ rẹ̀ bámu wa lálárèrè ọ̀nà ọba àṣàlàyé ọ̀rọ̀ fún yín. a wàá fààyè kí gbogbo ẹni tó bá ní béèrè kó a béèrè ìbéèrè náà àmọ́ ẹ mẹ́gbàgbé gbogbo tá a máa sọ fún yín gbogbo ìgbà àti ilé kéwú àti tá a bá ń ṣe wáàsí fún yín àbí tá a bá ń ṣe hálkọ̀ wípé gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ mẹ́gbàgbé pé torí tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀fì máa ṣe o bá torí nǹkan kan míì ṣe nǹkan yàtọ̀ sí torí tọlọ́wọ́ àti tòjíṣẹ́ rẹ̀ èèyàn ò ní jèrè kankan bọ ọbẹ̀ o torí ẹ̀ la fi sọ fún wa wípé kódà gbogbo ìbáàdà tá à ń ṣe àti gbogbo iṣẹ́ ọwọ́ tá à ń ṣe àti gbogbo ìgbádùn tá à ń gbá láyé bá a bá ti dàníyàn wípé torí tọlọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ nìkan là ń fi ń ṣe yóò máa já sí ẹ̀sìn fún wa tí ò sí nǹkan kan míì lẹ́yìn tá à ń ṣe pé à iṣẹ́ tí mo ń ṣe yìí à èmi náà ń ṣiṣẹ́ kí n lè lówó ni tí bá lówó kí n lè máa dayé láàmú àbí òun ṣiṣẹ́ yẹn torí pé à kí n lè lówó ni tí n bá lówó kí n lè tọ́jú ìyá mi kí n lè tọ́jú bàbá mi kí n lè ṣẹ̀sìn Ọlọ́run kí n lè tọ́jú ìyàwó kí n lè tọ́jú ọmọ kí n lè sàánú ọmọ òrukàn kí n lè sàánú opó kí n lè sàánú aláìní tó bá jẹ́ pé àníyàn yẹn lèyẹn lọ lèyẹn dà tó fi ń ṣiṣẹ́ bó ti wù kó ní owó náà tó níbi iṣẹ́ náà wọ́n kọ́ ọ lẹ̀ fún pé ó ń jọ́sìn fọlọ́ọ̀ ni tọ́ba ni tí ọba wa ni tó dà níyàn bẹ́ẹ̀ pé à tẹ́mi náà iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí tí n bá ti lówó lọ́wọ́ màá máa tọ́jú ilé ọlọ́run màá máa tọ́jú ìyá mi bàbá tọ́jú bàbá mi torí ẹ̀ là ń fi sọ fún wa gbogbo ìgbà wípé oore tá a rí lórí pé à ń ṣe nǹkan torí ìtọ́lọ́hún ẹja ṣàlàyé rẹ̀ fúnra wa tọ́ba bá ti mọ̀ wípé torí ìtọ́lọ́hún àti tòjíṣẹ́ rẹ̀ ló ń gbọ́dọ̀ fi tọ́jú àwọn òbí òun tóbi bá ṣe ọmọ sọ́mọ́ torí rẹ̀ mọ́kànjú òbí rẹ̀ àpèjúwe nísìnyí ẹlòmíì bí ìyá rẹ̀ ṣe bí ìyá rẹ̀ kú lọ́dọ̀ bàbá rẹ̀ ló fi ilẹ̀ which means pé òbí yẹn kò tọ́jú ọmọ yẹn bó ọmọ yẹn wá dààmú ó lè kó ó lọ Àbújá ó ṣiṣẹ́ ó gbàárù ọlọ́run sàpàdà sàánú rẹ̀ ọwọ́ adolówó sọ̀rọ̀ pé tó bá fẹ́ fi ìròrí tẹ̀dá wò ó á wò pé kí ni mo fẹ́ ṣe fún ìyá tí ò tọ́jú mi kí ni mo fẹ́ ṣe fún bàbá tí ò fún mi lówó tí ò rán mi ní skul tí ò fi mi bí iṣẹ́ ṣùgbọ́n tó bá ti mọ̀ wípé afẹ́tọ́jú ìyá ẹni afẹ́tọ́jú bàbá ẹni kìí ṣe torí tiwọn torí tọ́lọ́wà kò jíṣẹ́ rẹ̀ ló ń gbọ́dọ̀ ọmọ ẹ ṣe sọ̀rọ̀ pé kò ní sa aláìtọ́jú wọn. bọ́kọ bá mọ̀ pé torí tọ́lọ́wà ló ń gbọ́dọ̀ fi tọ́jú ìyàwó òun sọ̀rọ̀ pé bí àwọn rẹ̀ bá ṣẹ̀ kò ní sa aláìmọ́fun lóúnjẹ ìgbà tó pé kìí ṣe torí ìyàwó ní fi ń fún ìyàwó lóúnjẹ torí tọ́lọ́wà ni ọmọ tó jẹ́ pé ọmọ pé torí tọ́lọ́run ló gbọ́dọ̀ tọ́jú àwọn òbí òun ṣé o pé tóbi rẹ̀ bá ṣẹ̀ kò ní í wo bẹ̀ bẹ́ẹ̀ náà wà ní gbogbo nǹkan adarí tó jẹ́ ìjọba tó bá mọ̀ wípé torí tọ́lọ́run ló fi gbọ́dọ̀ tọ́jú gbogbo àwọn èèyàn tí wọ́n gba lábẹ́ àkóso òun ṣé o pé kò ní í wo pé àwọn kan ló dìbò fún wa àwọn kan ò dìbò fún wa ẹni wò pé à àwọn àdúgbò báyìí wò dìbò fún wa ọlọ́run lọ́la wọlé torí náà á fi àjẹwọ́ àníjẹ́ gbádùn ọ̀dọ́dọ̀ wọn ṣé gbádùn yẹn sóun ló ní. ọ̀dà títọ́jú tọ́lọ̀ ní kọ́ tọ́jú àwọn èrò ẹ̀yìn rẹ̀ yẹn títọ́jú tọ́lọ̀ ní kọ́ tọ́jú àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ yẹn ṣé torí ara